نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه <clears throat> السلام, عليكم ورحمة الله وبركاته ومن نفخ في صلاته ساهيا سجد بعد السلام وإن كان عامدا بطلت صلاته ومن عطس في صلاته فلا يشتغل بالحمد ويرد على من شمته ولا يشمت عاتسا فإن حمد الله فلا شيئا عليه ومن تفاهب في الصلاة سدفا ولا ينفث إلا في ثوبه من غير إخراج حروف ومن شك في حدث أو نجاسة فتفكر في صلاته قليلا ثم تيقن الطهارة فلا شيء عليه ومن التفت في الصلاة ساهية فلا شيء عليه وإن تعمد فهو مكروه وإن استدبر القبلة قطع الصلاة ومن صلى بحرير أو بذهب أو سرق في الصلاة أو نظر محرما فهو عاص وصلاته صحيحة بسم الله الرحمن الرحيم أفاني ومن نفخ في صلاته ساهيا سجد بعد السلام mo má na nafaqa ẹni bá fẹ́ àtẹ̀gùn kí ẹ lè fi ara nafaqa ẹni bá fẹ́ àtẹ̀gùn àtẹ̀gùn jáde lẹ́nu rẹ̀ báyìí bí kéèyàn fẹ́ ló fẹ́ nǹkan ní kò nafaqa wa man nafaqa fi sọlá fi salatihi ẹni tó bá ń fẹ́ fẹ́ àtẹ̀gùn lórí ìrun sahiyan ní ti gbàgbé sajada ba'da yóò padà ṣe ìtanràn ìforíkanlẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá sálámà tán yóò ṣe bàdí kí ló dé tó fi ṣe bàdí so lè rún kún bẹ̀rẹ̀ àbúdó naam kí ló zada ṣe ìgbà tó ń mí àtẹ́gùn ọ̀jáde naam. naam. mi gbọ́ ah, ah, ẹran kéwú tó ń kéyàn tàbẹ́gùn ìyá rẹ̀ náà tàbẹ́ ìyá rẹ̀ wàyín kánà àmìdá tó bá jẹ́ kó mọ̀ọ́mọ̀ fàtẹ́gùn yẹn gan ni bàtọ̀ láti sọ̀rọ̀ àtọ̀ nínú rẹ̀ ti bàjẹ́. Allahu musta'an. عند الحنابلة lọ́dọ̀ àwọn hanabila àwọn fi kọ́ ìdù sí téèyàn ṣe wọ́n ní tó bá lè mú harafi méjì jáde èrò off alifa àti fa ó jáde so wọ́n gbé sí abẹ́ pé èèyàn sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ láti orí àràfù méjì bó jẹ́ rẹ̀ jẹ́ pé lórí àràfù kan gan ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ so yẹn ni wọ́n gbélé lérí wípé bí ìgbà téèyàn sọ̀rọ̀ náà ni tó o bá máa máa ṣe nínú bàtọ́ láti sọ̀rọ̀ àtúnú rẹ̀ ti bàjẹ́ sọ̀mọ́tò bá yẹ kó ṣèṣe ni kò sí láìfẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí dọ́gba púpọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alimadahib wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ kan afọ aṣèkí ní ọ̀fẹ́ mi rahimahullah kọ́lá wọn bá kí o bá ayọ́ ní sọ́wọ́n àwọn ní ọ̀rọ̀ yìí tí hájà bá béèrè fún kò sí kankan kò bànújẹ́ ìlú sí i lápòjúwe ní sikẹ́yìn ọmọ kírun kí kòkòrò kan wà níbi aṣọ yẹn déyàn fẹ́ ètò yẹn máa fọwọ́ mu yẹn ó lè má rọrùn ṣùgbọ́n kẹ́yìn ọ̀fẹ́ kúkú lára ẹ̀ kò sí nǹkan kan tó burú fọlá ṣe kò sí nǹkan tó burú bẹ̀ àmọ́ ká sọ̀ra fún kéèyàn máa kírun kéèyàn máa tún ṣe ó bọ́ sábẹ́ àbà nígbà téèyàn ń ṣe lórí ìrùn sẹ́ẹ̀sì mọ̀ pé máa ṣe lórí ìrùn náà nínú àwọn kan tó ba ìrùn jẹ́ sọ abẹ́bẹ́ ẹni ká fi sí ṣùgbọ́n sẹ́ẹ̀ pé hajj bá béèrè fún fọlá àná wa man atosa fi sọla mo rò pé agbágbó yìí àlàyé yẹn wáyé sàlàyé naam wa man atosa fi sọla àti ẹni tó bá sín lórí ìrìn fala yashtagilu bil hamd kọ́mọ́ fẹ́ kan máa so pò àti máa ṣe alhamdulillah lọ́ba ti sin kó máa bá wọn kọ́sẹ̀ máa ṣe alhamdulillah kó so pò fala yashtagilu kó máa ṣe òpò bilhamd àti ṣẹ̀ṣẹ̀ máa ṣe alhamdulillah wa yaruddu ala man shamatahu wa yaruddu ala man shamatahu ay fala yaruddu ala man shamatahu sotiya báyìí fala yashtakilu bilhamdi fala yaruddu wáwo yẹ o ti àti fò láàmú náà ma sotí. kò ní kó má tún sòkò àti máa àìmọ̀ ẹnìkan lè sọ pé yarhamkala nígbà tó sin kó ṣẹ̀ṣẹ̀ kó má nídìí àti fún ilésìn para kí lè sì tí ó fún yàrá kùmùlà kò nídìí. wàlá yusuf tó àti sàn òun náà ò sì gbúdọ̀ máa kí ẹni tó sin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú fain hamidallah téèyàn bá wá sin lórí ìrun náà tó sàdé wá sí alhamdulillah fala shay'an alayhi kò dára kankan wa níbo náà ti mọ̀rọ̀ ń jáde ẹ́n bí hadithi ọkùnrin tó segin ni o tó sin wa man fi salat ẹni tó bá yán tó bá yán lórí ọ̀run sadda kó bo ẹnu ẹ̀ o faahu ayé famahu kó sekú ni kò bọ ẹnu ẹ má máa fi inú kiri lórí ìrùn bí ẹsìn ẹlòmíín bẹ kó àkọ́kọ́ náà kọ̀ fọ́ ni kó tó wá mú yàrá sí láàárọ̀ ẹgbẹ́ rẹ ló tún wá tó sáfù sí ìgbà tó wá fẹ́ yín ó tún yẹn sí ọ lójú gbogbo ẹ̀ wọ́n á ó lè kúrò yúròyìn sí wọn náà lẹ́mìí lẹ́mìí ẹni tó bá ti fẹ́ yín lórí ìrùn kò fọ́ bò ẹnu ẹ̀. wàlàyé ń fòfò ilà fìyàtọ̀ òbí yìí min ghairi ikhrajin hurufin annafa bẹ́ẹ̀ nǹkan kan wà lẹ́nu ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ tú tọ́ba bẹ́ẹ̀ tú illa fi qawl bí a sọ ní kó ra tú sí bẹ́ẹ̀ bí a ń kì kan kó tú sí bẹ́ẹ̀ min ghairi ikhrajin huruf tọ́ba sì fẹ́ tú yẹn kò gbúdọ̀ jẹ́ tútù èyí tí ó mú ara fi jáde kí ni ìtumọ̀ ni pé ọba ètò kan ní ìsìn kọ́rọ̀ tó bá fẹ́ bá jáde ẹlòmíì tó bá yán ọ̀rọ̀ padà jáde mẹ́ ah, orí mi o ẹlòmíì máa sọ bẹ́ẹ̀ abẹ́ bọ̀ kí ló ṣe orí ẹ̀ gbogbo àwọn akọ́wàlù lẹ́tì tún ẹ̀ fi kàmẹ́lá tawhid torí kó ti gbàgbọ́ pé orí òun yẹn ni ọlọ́run ọ̀hún wa man shakka fi ẹni tó bá ń ṣiyè méjì nípa ẹ̀gbin àtarawa kan àwọn nàjàsà àbí ẹ̀gbin àfarayí tó ń ṣiyè méjì pé sóun farayí ẹ̀gbin àbúwọ̀n farayí fatafakkara fi salatihi qalilan ó wá ń ronú kínní yẹn nínú òórùn rẹ̀ ó kàn ronú ẹ̀ díẹ̀ thumma tayaqqan tahara ó wá rántí pé hmm, mo mọ́ kò sẹ́gun kankan lára rẹ̀ láàbójú náà ah ǹjẹ́ mo padà nínú ẹ̀gbìn yẹn bẹ́ẹ̀ mo yẹ mo ti padà bàrà wáde tọ́rántí lójú ẹsẹ̀ náà fàlà ṣe àlàyé kò sí ọ̀ràn kankan tó dá. wa man iltafata fi sọ́lá ẹni tí ó bá wọ̀ tó ń wò sí sàhíyán ní ti gbàgbé lórí ìrìn fàlà ṣe àlàyé yìí kò dára kò lẹ́sẹ̀ nìkan ní kírun ó gbàgbé kò sí ẹsẹ̀ fún un torí pé ìtìyàn màmá gan makuru rẹ̀ náà yọ pé wà ń ta amada téèyàn bá wà màmá wọ ẹgbẹ́ ọ̀tún wọ ẹgbẹ́ òsì sórí irun wọn ni fàhùwà makuru ìṣesí yìí ìṣesí tá a ni kò bànújẹ́ ṣùgbọ́n ládàá tó pọ̀ ó sọnù mọ́ yàn lọ́wọ́ gbàtà bẹ́ẹ̀ lọ́wọ́ anábì ní kọ́ al-iltifat anábì ní huwa ikhtilasun yakhtalisu ash-shaytan min salati al-abd anábì ní ọ̀nà àgbàjálè kan ni èṣù ní máa fi jalè ládàá èèyàn yóò jì ládàá èèyàn níbi téèyàn ti ń wọ̀ tó wọ̀ sí wọn ládàá tó yẹ kéèyàn gbà kò ní tó mọ́ ṣùgbọ́n kì í ṣe kò bá àrùn jẹ́. wáyé ní stade baral tóbìlá téèyàn bá wá ń wọ̀ tó wọ̀ sí débi pé èèyàn padà wá kọ́yìn sí kíbla ẹ̀dínkìrún ní ìsìn náà ó tún wá kọ ìsìnkí kíbla wọn ni tó bá débẹ̀ o kọ́tọ̀ àsọ̀là ìrún ti ṣe kíni o ìrún ẹ ti ó ti bàjẹ́ kí lè yọ pé báyàn dé ní tó fi lè mú ọmọ àwò haraharahara ẹ títí téèyàn fi ṣe kíni o téèyàn fi tún wá pẹ́yìn dà tó tún kúrò níbi tí ó ti ń kírun tó wá kọ̀rọ̀ sí kíbla wa man salla bi hariri ẹni tí ó bá fi aṣọ harir tó bá fi kírun aṣọ aláàlì ṣe é mọ̀ pé haram anabi kọ̀ fún wa pé ká má ma wọ aṣọ alharir aṣọ harir yẹn sílkì ni kìí ṣe àdàmọ̀dé ayéwà tó ń lo sílkì tá ń lò tó ń ṣe wà kìí ṣe yẹn ni o ìran àwọn aṣọ kan ní olówó ńlá ni ẹni tó bá wọ̀ àwòbí dáhàbí àbí tó wá di góòlù mọ́ra lọ́kùnrin àwòsàrọ̀kọ̀ ṣé ṣìn ni àbí sìn ẹ̀yin tẹ́ ní ti ìpìlẹ̀ lọ́wọ́ sìn àwòsàrọ̀kọ̀ fi sọlá àbí lórí irun gan ló ti ń tọwọ́ bá àwọn yàrá lápò a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o jẹ́rẹ̀ mi bá ní ẹja fẹ́gbẹ́ kan ara nìkan òun ò lè fẹ́gbẹ́ kan yàn wá lórí irun wọn yọ owó lọ lápò wọn yọ ṣéètì nígbà bisimilá bisimilá ẹja fẹsẹ̀ kẹsẹ̀ ẹja fẹsẹ̀ kẹsẹ̀ wọn ti fẹ́ yà kàn ìdí wọn ò lọ dùn ẹ̀ṣá dùn tì í báyìí subhanallah bẹ́ẹ̀ sì ni súnà ni pé afẹ́gbẹ́kẹ̀gbẹ́ ẹlòmíì ń bẹ ṣètọ́nù ti jókòó sígbà yà rẹ̀ wípé kò síbi tí ò lè jalè àwọn yẹn ń jalè ń kàbà títí ń tàwa fún yóò sì máa rí àpò ẹlòmíì nasọlá sàlámù ẹni tó bá wá sí pé lórí ìrun náà ló ti ti ń fẹ́ wọ́ àwọn náà mọ̀ ọ̀rọ̀ náà àbí tó yẹ pé lórí ìrun nǹkan tí ọlọ́run ṣe léèwọ̀ òun ló ń tẹjúmọ́ òun ló ń wò ó rùkù nígbà ń wo àwọn ọ̀rẹ́ tí wọ́n wà lẹ́yìn lábẹ́ ń bì bàbá sá ọ tẹjúmọ́ àbí lórí òun ló ń kírun ìyá obìnrin kan lọ tó ṣe wò gbáyà lẹ tí ń wò fọwọ́ àwọn kí ni ìdájọ́ ìrun rẹ̀. nínú ẹ̀ lálàáfíà ṣùgbọ́n òun ẹlẹ́ṣẹ̀ sọ̀híhun ma'al ithimi sọ̀látù ó sọ̀híhatun ma'al ithimi. kọ́ ìdá òun náà ló mẹ́wàá. إذا عاد التحريم إلى نفس العبادة أو شروطها فسدت وإلا فلا wíwo jíjalè sóní nǹkan ṣe pẹ̀lú ìran tó ń kí gàgà sóní nǹkan ṣe pẹ̀lú májẹ̀mú ìran tó ń kí nàám sóní ẹ̀wé kò bá ìran yẹn jẹ́ wà ilà falà kọ́ ìdá ìsúnmọ́ lọ́dọ̀ àwọn míì àwọn gbà yìí kó bàjẹ́ torí pé lórí òun ọ̀yẹ́ kó bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n èyí tó kọ́ ìdá ìdá wà ń bọ̀ bìtì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn ọ̀sọ̀láàtò sọ̀tọ̀ wọ́n lè béèrè wípé tọ̀ ó dáa ẹni tó fẹ́ sàlùwàlá ó bá lọ jí omi omi olómi wọ́n ń ta bí ọ̀wọ́ta ọwọ́ tó owó sí owó sí kò rẹ́ndé ọba jí bí ọ̀wọ́ta yẹn ó bá lọ sàlùwàlá bàbí kí ni kí ni ìdájọ́ wọn sahihatun ma'al ithmi irun tó kí yẹn lálàáfíà ṣùgbọ́n ṣe é kó jalè yẹn ó lẹ́sẹ̀ ìwájú ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alhanabila àwọn nílà sọláàtúhù bàtìlà alimọ́ olùmọ̀sọ̀rọ̀k omi tá a jí láyé sí ọ̀mìnihu alódò kò lẹ́tọ̀ ká fi ṣàwọn lọ́dọ̀ àwọn alhanabila nílà ṣùgbọ́n ètò lálàáfíà ni wípé oorun yẹn lálàáfíà àmọ́ ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú wàmàngálì kọfìlì kìrọ àbíkẹlìmẹtìn mìngẹrì kùrán ẹni tó bá ṣe àṣìṣe tó ṣe àṣìpè àṣìwí fìlìkìrà nígbà tí ń ké tí ń ké lórí ìrìn àbíkẹlìmẹtìn mìngẹrì kùrán ọba lọ lo gbólóhùn kan tí ò sí nínú gbólóhùn kùrán. lápèjúwe òun kí ọlọ́pàá ọlọ́pàá ṣe tọ́ ọ̀rọ̀ jìnnìyẹn kul huwa Allahu wahidun Allahu samad wahidun ahad ló wà ń bẹ dọba wa fura ma hada ghalita fil qira'a ó sì àṣìwí nígbà tó bá kéwú min ghairi al-Qur'an njẹ sinu Qur'an ló gbé wọlé sajada ba'da salam onítàn ó sì kúlẹ̀ yóò forí kalẹ̀ o bàdà sàlám yóò ṣe sùn yóò ṣe bàdí. wàyìn káàna ti mẹ́lẹ̀ qur'an tó bá jẹ́ pé n tó gbé wọlé yẹn náà nínú àyà qur'an náà ni fàlà sùjúdà àlẹ́ kò ní ṣe kíni o kò ní forí kalẹ̀. ilà ayẹ̀kọ̀ ayára lawù àfi tó bá jẹ́ pé bó ṣe gbé wọlé yẹn ìtumọ̀ láwùzù yẹn ti yí padà gbólóhùn yẹn ti yí padà awo yafsudal maana àbí tuma ti bàjẹ́ fayes judo baada salam tó bá rí bẹ́ẹ̀ yóò forí kalẹ̀ lẹ́yìn gbàdọ̀ bá sọ sálámà tó tẹ́lẹ̀ yọ ha naam wàmọ̀ náà asafi sọlá ẹni bá tó gbé na asa ẹni tó bá tó gbé lórí ìrìn fala sujuda alayhi kò ní san ìtanràn ìforíkalẹ̀ kankan wà ìyànsákulẹ̀ aláwọ̀ náà mọ̀hó ṣùgbọ́n tí oorun rẹ̀ yìí bá wúwo pọ̀ tó ti sùn lọ tó yẹ pé àwọn yẹn ti lọ rùkú ó sì wà lórí ọ̀nà lọ́tẹ̀ wọ́n ti lọ sùjúdù ó sì wà lórí ọ̀nà lọ́tẹ̀ ìwà adájọ́ ala ti sùjúdù lọ́tọ̀ ó ta ká ah, irú yẹn náà mọ̀ fàkì oorun tó wúwo ni wọ́n rúfọ ẹni bẹ́ẹ̀ àádà sọ̀láta wọlọ́dún à yóò lọ tún yẹ kí yóò sì tún lọ tún àlùwàlá ṣe. wáwé àwọn àlàyé ilé yẹn fi máa ń tọ́ bàtà alimusali fiqhiya dàbí sọ wípé bá a ṣe ń ka ìyẹn máa ń ha gbogbo ẹ̀ sórí ìyẹn máa ń ṣe kí ni o ìyẹn máa ń ha sórí nínú májèmú tá a ṣe jọ gbé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o àbí kò sínú májàmú dáadọ́ pé pé ìhà ni ẹ má rò pé ẹ àgbàgbé o naam torí pé kò ha sórí òun tọrọ kọrọ bá ti jọ bí ọ̀rọ̀ yẹn ọpọlọ rẹ ó ti lọ síbẹ̀ ó ti lè mọ bó ṣe bó ṣe dá tókítà bá parí ẹ á kọ àwọn ìbéèrè kan tó pọ̀ tó ní í ṣe pẹ̀lú gbogbo àkọ́ àwọn ṣùgbọ́n kì í ṣe àwọn èèyàn gan ṣùgbọ́n irú ẹ̀ náà ni àmọ́ béèrè pé kí ni ìdájọ́ ẹ̀ ní ìfẹ́ gbọ́ bá wọn yàrá làálà ah, ọlọ́run àlẹ́ ọlọ́run ló mọ̀ lóòótọ́ ṣùgbọ́n nígbà tó ti kọ́ ó yẹ kó lè máa bó ṣe dáhùn ẹ̀ bí náà lórí àwọn àlàyé tá a ti ṣe yìí. wà á nínú ìmọ̀rìndó mọ̀kútàfàrò gbíngbin aláàárẹ̀ lórí ìrún ànínú ìmọ̀rìn gbíngbin aláàárẹ̀ lórí ìrún tí ń kírun mọ̀kútàfàrò ìyẹn àti sàmójú kúrò fún lérí ẹ aláàrẹ tó bá fi tipátipá fẹ́ kí orí ìjókòó náà lọ́wọ́ aláàgbà yéé bisimilayi yéé mukutafa Ọlọ́run forí jù ṣe é pé yéé òun náà ọ̀rọ̀ kanu àbí ẹ̀kọ́ ẹni tá a sọ wípé ó ṣe ẹ lásán tára fi jáde bẹ tá a nínú ba ẹni tí wọn sọ pé yéé mukutafa wọn ti sàmójú kúrò fún ọ watanahanuhu lè dọ̀rù wa mọ̀kútàfà mama na tanahanuhu òun náà kẹ bóyá oúnjẹ tó fẹ́ jẹ náà bọ̀ gbé wọlé pé kò fi jẹun ẹnìkan awẹ awẹ ah àdúrà mi gbà bí ẹ ń gbé ìdẹ́gbẹ̀mọ̀ tó bí ń pa mí ibi oúnjẹ yẹn ni wọ́n so <laughs> so tanahanuhun dẹni b'a fẹ́ ja o ni o ye kí n jẹ abi <laughs> o so ajá ni irun ni irú èyí wa tanahanuhun lè dọrú ra kéèyàn ó ṣe tí mm, mm, mm, làlúurí tó bá béèrè so n ta máa kùn nílà lórí yóò jẹ nǹkan tó kó wọ́ọ̀tì kéèyàn ṣe bẹ́ẹ̀ kí gàdé bí kò àwọn àṣẹ ọ̀hún ọ̀hún lórí ọ̀hún lásán o. mọ̀kútà farun eléyìí wọ́n ní wọ́n sàmójúkúrò rẹ̀ fún yàwó mọ̀kútà farun wọ́n sàmójúkúrò rẹ̀ wálé ifham munkarun wàlá tabtulu salatu bi wọ́n tó bá jẹ́ pé èèyàn ń ṣe èèyàn fẹ́ kí nǹkan kan ó yé èèyàn ni ẹnìkan fẹ́ rajà ń sìn ẹ pé mẹ́rin five naira munkar wọn kọ nǹkan yẹn kò dáa ṣùgbọ́n wàhálà tábùtúlù sọ̀lá àtúbí ìrun ò torí rẹ̀ sí kíni o ìrun ò torí ẹ̀ bàjẹ́. wàmànàdáwò ahadun ẹnitẹ́nìkan bá pè ó ń kírun lọ́wọ́ fàkọ́ọ́lá láwù subhanallah kọ́ balẹ̀ màkúnkìrún lọ́wọ́ ọwọ́ ni subhanallah bẹ́ẹ̀ nìkan pè láti dání lọ màkúnkìrún lọ́wọ́ alhamdulilayi rabbil alamin lágbájá o subhanallah tó wàá sọ báyìí lórí ọ̀rọ̀ kúri a wọ́n kọ̀ kéèyàn ò ṣe bẹ́ẹ̀ wọ́n kọ̀ kéèyàn ò ṣe bẹ́ẹ̀ kéèyàn ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wàá sọ àti sọ̀rọ̀ àtúkù irun rẹ̀ yẹn lálàáfíà irun rẹ̀ bàjẹ́ naam irun rẹ̀ lálàáfíà gbogbo àwọn nǹkan yìí pátá ló lẹ́rìí àti usul istinbat tí wọ́n fi mú jáde wa man waqafa fil qira'a ẹni tí ń kéwú lọ ó bọ́ sínú súra agbami súra ẹni suratul A'raf suratul Nisa ó bá dáàrin ó bá wọjà àbọ̀wọ̀ bíríkì kò bá rántí mọ́ àwọn tí ń bẹ lẹ́yìn gan náà àwọn náà ibi tó lọ òun ọ̀sẹ̀ tó hà ní gbogbo àwọn tọ́ńkì ọ̀hún lẹ́yìn wọn bá dákẹ́ gbárí màmú ò lè lọ wájú mọ́ kòrókù ọ̀sàdù àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ naam wàmọ̀ wá kọfà fil qira'a ẹni tó bá dúró gbọ́nrin nígbà tó ń kéwú lórí ẹ̀rọ walam yafta alẹ́ ahad tí o sì rẹ́ nìkan kan tí ó sì níyè tí o rẹ́ nìkan kan tí ó yẹ kí ni o tí ó sì níyè tààrọ̀ ká tìlùkàlà àyà kó fi àyà òun lẹ̀ wa qara'a ma ba'daha kó lọ ka èyí tó tẹ̀lé tó tíyàn bá ti wá nànú mọ́ mi èyí tó fi wá dún gbọ́nrin lórí ọ̀rọ̀ yẹn fàyín ta'adharat alayhi tí àyà tó tún tẹ̀lé yẹn tó so bá ṣòro fún ta'adharat tó bá ṣòro fún tí o tún rántí yẹn náà rọ́kà kọ́ máa lọ rùkú wala yanzur mushafan bayna yadayhi kọ́mọ́ àá lọ gbé kuraani lọ́wọ́ gbé àá lọ mú kuraani lórí ẹ̀rọ ilà ayà kúnà fìlfàtà ibi kan ṣoṣo tó ti lẹ́tọ̀ tí àyà bá fẹ́ dojúrú téèyàn lè náwó mú kuraani kéèyàn ò sì wọ̀ fàtí àlẹ́kàlẹ́ ìdí nìyẹn táwọn afáàfin sọ̀rọ̀ lórí pé ẹni tí ń kírun tó wá gbé kuraani lọ́wọ́ tòdì wọn bẹ náà bàtà ní bàtà lọ́dún sọ̀rọ̀ tó lọ́dún bàdé àwọn afa wa tó bá yẹ kó nù náà fila lè ta àwí nkọ wọn bẹ nù àwọn afa wa kò jẹ dandan kò lẹtọ torípé fakọrọ uma ta yẹ sọrọ ní alukur'an ètò bá ti rọ yín lọ́rùn ní kí jẹ́ kó dandan kó kó èyí tó o bá ti rí hàn hàn ní kò kà ọ̀pọ̀lọpọ̀ àwọn afa wọn ṣe ìkarò wọn kọ kò lẹtọ èyí tá a lè torí ẹ gbé kúránì lọ́wọ́ kò ní sọ́ọ́ tó fà á tó bá dára kò yẹ wò lọ. هذا هو وانت بقى صلاة الفاتحة إلا أن يكون في الفاتحة فلا بد من كمالها بالمصحف أو غيره وان صلاة الفاتحة ìyẹn ò kò síbú yẹ ní kàmáàlì à èyàn gbúdọ̀ ké pé lórí ìrìn the mushafin èyàn lè gbé kuraani kéèyàn fi wò àwòrán èrè àbí nǹkan mi tó yàtọ̀ sọ́kọ̀ ó lè jẹ́ pé wàhálà èyàn lè náwó mu kéèyàn ó wò fọ́tàì níbẹ̀ fàyíntàrọ̀ kàmínà àyà tí èèyàn bá lọ fi àyà kan lẹ̀ téèyàn ò ké inú sóràtò fàátíà kì í ṣe sóra lè o sóràtò fàátíà ó wá rí wípé o ò ké àyà kan nú ẹ̀ sajada qabla salam àyà kan péré lèyàn fò alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin èèyàn wá kà yín sọ̀rọ̀ alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wala dhalin àwọn ìmọ̀mọ̀ mi bẹ ẹlòmíì ẹnu ẹ̀ jáde bíi pé ẹ rò pé sósì kàkiri wẹ̀ dọ́ọ̀lì àdẹ́wọ̀ ni wọ́n máa rò pé kà ní bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹni tẹ́lẹ̀ bá yá fúrúfúrú rà kéèyàn máa ẹlòmíì ẹnu ẹ̀ jáde bíi kò ní pé nǹkan yẹn yóò sì máa rò bọ́ yòókù bẹ̀jẹ̀ tó ń gbọ́ ni ó mọ̀ pé kò pé nǹkan yẹn ọ̀rọ̀ ti fati àyà tọ̀ àáfàá ni téèyàn bá mìsì àyà kan àyà kan péré nínú fati à ẹ́ sajada qabla salam yóò san bàdí o qabla salam yóò san kọ̀bìlì yóò forí kalẹ̀ ṣáájú torí kó ṣe kí o ó dín òun kò ní lọ wàyìn kánà akthar tó bá lọ jẹ́ kó ju àyà kan lọ tó dínkù nínú suratul fatiha bá pọ̀ láti sọ̀rọ̀ àdúgbò ìwọ̀n onítọ̀ ti bàjẹ́ nìyẹn. اللهم رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين غير المغضوب عليهم ولا الضالين tó o bá lè bá bàbá yẹn sọ̀rọ̀ yà á lọ tún mú kàámà rẹ̀ la salata liman lam yaqra bi fatihatil kitab wa man fataha ala ghayri imami ẹni bá lọ sílẹ̀kùn fún ẹni tí yìí ṣe ìmáàmù rẹ̀ kò ní ọ̀rùn malaye ní ṣe tu ẹ̀ ní ọ̀rùn wọ́n túbọ̀ àná rẹ̀ lọ. wàmọ̀ fataha gẹ́rọ ìmáàmù gẹ́rì alágẹ́rì ìmáàmù yìí ẹni bá sí níyè ìdúmọ̀ kéèyàn fà táhà ní pé ẹ̀ń kírun lọ sí ìmáàmù ọ̀wà arántí àyà tó kà wá tọba lákòjọ nísìnyí yà ayọ̀ lẹ́dínà amanu taqullaha haqqa tuqati wàlẹ́ ajá mu tó nùnà illa wa antum muslimun ọ̀nà ọ̀gbìn ọ̀fà táhà àlẹ́ yìí ó sì níyè sotí yàrá ìtumọ̀ fàtàhà yẹn má tùsùwé sílẹ̀kùn nínú istilahu fiqh níbi dábàá ní fataha ala al-imam ntí máa mú gbà bí wọ́n ṣe níyẹ yóò di ìtumọ̀ ẹnìyẹn wa man fataha ala ghayri imam yìí ẹni tó wá sí níyẹ kì í ṣe ìmáàmù rẹ kí ni ìtumọ̀ ẹni pé lápèjúwe ọ̀yàn náà fi là àwọn kan kí ìwọ̀n ọ̀ràn yẹn lápèjúwe ìmáàmù yẹn bí wọ́n ń kírun yẹn lọ ọwọ́ akésúra yẹn dá yìí kakọ̀ wàhálà tí ma níbi tí wọ́n ti ń dàrún tiẹ̀ kírun ọba à ń kọ́rẹ́ ti gẹ́rì ìmáàmù yìí ẹni tí yìí ṣe ìmáàmù tiẹ̀ mínísírì islam lùmárì tẹ́kùn mọ́lá yẹn ìyàtọ̀ jẹ lórí ẹ̀ náà ni wípé bàtọ̀ láti sàlátù irun rẹ̀ ń sì ti bàjẹ́ tiẹ̀ tó ń kírun ó ti bàjẹ́ torí pé àgbẹ̀dàjọ pé òun sọ̀rọ̀ lórí ọ̀run nàám àgbèdàjọ kó ń sọ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí àfọwàṣẹ ibn Uthaymin wọn ní ọ̀rọ̀ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ahalùmọ̀lẹ̀ eh, madhab tí wọ́n sọ nìyẹn lóṣùpá àwọn wò wípé al-aslu wa ta'awanu ala al-birri wa taqwa wa ojú táwọn fi wò ó nìyẹn wọn lágbèjúwe ní ìsìn báyìí kẹ́nìkan fẹ́ ṣàlùwà kó jẹ pé omi yẹn omi ẹ̀gbin ni tí ó mà sáà ní sọ fún omi ẹ̀gbin lomi yẹn bẹ́ẹ̀ náà ni ẹ ti ń kí àyà tó dákẹ́ tí ò rántí mọ́ kódà kẹ́ ẹ má sí lẹ́yìn rẹ̀ náà ẹ lè sọ fún ojú tí a fa àdúrà fẹ́ràn tí wọ́n fi wò ni ọ̀rọ̀ méjèèjì yẹn.

هذا كلام كلام مشهور عند الأئمة ومن فتح على على غير إمامه بطلت صلاته ọ̀rọ̀ gbajúmọ̀ ni n tí wọ́n fẹ́ fààyè ń bẹ̀rù ló pé ó fọkàn sí ọ̀rùn rẹ tó ń ké ló fi lè máa gbọ́ pé ìmáàmù kan kì í ṣe ìmáàmù ti ń kírun fún ọ tó ti wà báyìí ṣùgbọ́n lórí bàtà lásán láti ohun àìdán lórí tó fìhì náà sọ kò tí fìhì náà wọ torí pé ẹni tí ń kírun lọ tí wọ́n ṣe sọlù wàlà nàbí tó yẹ sọlù wàlà sọlù a sọ wípé irun lè bàjẹ́ abẹ́kọ̀ so wàlà akọrọ bọ̀ lọ́wọ́ kò yẹ ká sọ pé irun lè bàjẹ́ akálàṣẹ àṣọ pé kò dáa kò sọ wàhálà wàhálà wàlà náà fi dálé ká الشيخ ابن دعونا سنة ولا يفتح على إمامه إن èsì sàdédé sọ في òun fẹ́ ṣí màmú níyè ilà ayọ̀ ntẹ́dẹ̀rọ̀ lè fataha àfi kẹ́ ẹ rí pé màmú ó ń retí kẹ́ ẹ kọ̀rẹ́tì òun kẹ́ ẹ sọ fún un ìmàmù ń kírun lọ bẹ́ẹ̀ kàn fẹ́ wú kọ́ ọ̀dà òtún sáré òtún ṣe tẹ̀síwìsì fún ìmàmù èyí sábà máa ń ṣẹlẹ̀ ńgbà míì táwọn kò fa ṣùgbọ́n pọ̀ ẹni tí ń kéwu lọ kì í ṣe pé kò mọ̀ ẹ tún lè dàrú mọ́ lójú náà ẹ gbúdọ̀ jẹ́ kó ẹ kó ó retí ó dákẹ́ tẹ̀lé dákẹ́ yẹn náà bá ti kúrò ní kí pé ó ń kí kẹ́kọ̀ọ́ kẹ́ tún ṣe nìyẹn. wọ́n ní nínú ẹ̀kọ́ alifatu ala imam wala yaftahu ala imamihi illa ayantẹ́zọ̀rọ̀ alifataha gbàtí mọ́mú bá ń retí pé kẹ́ ẹ ṣe náà lè tó máa ń ṣe níyè aw yufsidal ma'ana àbí ntí màá mú un kà lọ ìtumọ̀ ti bàjẹ́ kò ní ìdíkà ṣe retí kò sí kẹ́ ẹ retí pé o retí bàjẹ́ ntí kà yẹn ìtumọ̀ ntí kà yẹn ti bàjẹ́ pẹ̀lú bó ṣe wọ̀ yẹn ẹ lè ṣe kí ni ẹ ṣe fàtọ̀ àlẹ́ yìí. wàmẹ̀jálà fi kúrò wo fi òmùrù dúnìyà ẹni tí ọpọlọ rẹ̀ ti bá ń lọ ti ń bọ̀ lórí àlámọ̀ ilé ayé nàkọsọ fàwáàbù fi sọ nínú ọ̀run tí ń fọpọlọ ronú ọ̀rọ̀ ayé nínú ọ̀run nàkọsọ fàwáàbù ẹ̀san rẹ̀ ló dínkù ládàá rẹ̀ dínkù lórí ọ̀run yẹn ni wàlámtàtò sọláàtù nínú rẹ̀ ṣé kí ni òkú bàjẹ́ wàmán dafa alimáṣi bẹ́ẹ̀ náà yàrá ẹni tó bá fọwọ́ ti ẹni tó fẹ́ gba wájú ẹ̀ kọjá lórí ọ̀run àwòsájà rẹ̀ aláṣẹ́kẹ̀ jabhatihi àbófẹ̀gbẹ́ iwájú kan ó fi forí kalẹ̀ àbófẹ̀gbẹ́ ẹgbẹ́ kan báyìí ṣak ẹgbẹ́ kan níbi orí báyìí ló fi kalẹ̀ nínú àwòsájára àlà ọ̀yàtì àwòtọ̀yàtì ẹni mi ní ìlànà tì àbí ó forí lé ọwọ́ láwà ẹ̀yọkàn ni àbí méjì ó forí lé kò forí ó fẹ́ ẹlòmíràn kò lẹ̀ lọ́ẹ̀ kò forí kan kí ni ọwọ́ kó sì wá fẹ́ forí kalẹ̀ láwa náà wà dà síwájú ó wà forí lé tọ́yà ó náà ní etí etí aṣọ ní téèyàn máa ń ká ọ̀ọ́ni ka tọ́yì sì jẹlẹ̀ lẹ́lẹ̀ kótó tọ́yà kéèyàn kábà fala shay'an alayhi kò sí kò sí láì fẹ́ bẹ́ẹ̀ o ẹni yóò lẹ́sẹ̀ tó ti faraṣẹ́ yín àlẹ́ yìí. wàlá ṣe ànfẹ́ galabatil qay wal qalas fi sọ́la wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kò sí láìfẹ́ kò sí tànà kan fún galabatil qay tí ebi bá gbéyàn ebi ọba gbìyàn lórí rẹ kò sí kò sí kò sí ìtàn akadẹ́yìn ọ̀sẹ̀ lórí yẹn wàlẹ̀ kọ́lásì ìsọ̀rọ̀ mẹ́mọ́ náà kọ́lásì wọ́n máa ń pè ní àjẹsí lágbèjì ní ìkọ̀rọ̀ kọ́ọ̀kan gúnfẹ̀ àwọn bí ẹ eh, oúnjẹ kan tún ó tún wà tó ti ẹ̀pẹ́ lómi ìbẹ̀lú ó ti jẹun pọ̀ lọ́wọ́ kan bí ọ̀hún jẹ yẹn ó kàn tún wá sọ́nà ọ̀hún náà ni pé nà kọ́lá sí pé fi sọ́lá lórí ìrìn kò sí láì fi lẹ̀ wàsá awìlì màmúmi yàhmíluhu al-imam ntí ẹni tó ń kírun lẹ́yìn ìmáàmù ìgbàgbé tó bá ṣe tó bá gbàgbé nǹkan kan nínú ọ̀ràn kó má dàrẹ̀ láàmú yàhmíluhu al-imam ti jẹ́ kí ni o ti gbé e njó gbàgbé nínú ìmáàmù ti gbé ilà anyakuna mi naqsil fariida àyàfi tó bá yẹ pé n tó jọra yẹn nínú ọ̀run ló gbàgbé ìmáàmù ògbìn yẹn o ó ṣe tiẹ̀ padà lápèjúwe ìyá ń kírun lẹ́yìn ìmáàmù. èèyàn wá forí kan òforí òforí kalẹ̀ èèyàn forí kalẹ̀ ẹyọ kan òun ló fi kalẹ̀ méjì ló yẹ kó fi kalẹ̀ ẹyọ kan ló wá fi kalẹ̀ ìmáàmù tó wá sálámù ìmáàmù ò gbé o ó padà sàn ó forí nkalẹ̀ ó tún wá ṣe tó kún arkan lọ wa àwọn nǹkan tó jẹ́ farídà ọ̀ràn yẹn náà èèyàn gbúdọ̀ ṣe kí ni o èèyàn gbúdọ̀ san padà padà kódà kódà pé màmú mi lọ jẹ nǹkan lẹ́yìn lọ tó o bá ti lè gbàgbé ẹ tó sì já àwọn kan ọ̀ràn yẹn ni yóò san padà. bákan náà wàyídà sáhàn alimamu tí ẹni tó ń kírun lẹ́yìn imam tó bá gbàgbé nǹkan àwọn náà àṣà àbó tó gbé lẹ́yìn imam lákòójú oníṣẹ́ aláwọ̀ akọ́ imam tí ń kírun lọ imam lọ òun sì ń tó gbé kò tí ì tètè kóra kí màmú ti lọ sí òkú awuzu ima aláwọ kó ẹ zu ima òun náà ni kò ṣe wípé bóyá àbí téèyàn ti fẹ́ ń kírun ìzìhámù wà mẹ ìdìdì fúnfún o tètè rí bi, àwọn èèyàn fún o tètè rí bí rúkú ẹ̀kú lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn máa ń ṣẹlẹ̀ ìyẹn bá wà ní haram ní wàá lọ sí hajj kọ́lọ́ máa ṣe ní ìwẹ̀ nìkan kan o lè má ṣe tẹ̀lé ibi tó forí kan nígbà mi ìyẹn ní zohima tí ìdìdì funfun ṣẹlẹ̀ ó wò tètè rí bí rúkú wà wà fi géèrè ìkúlá kì í dẹ̀ ṣe níbi raka alákọ̀ọ́kọ́ ayé alrakatul ula ula mbẹ nítorí ṣẹlẹ̀ sí ìyẹn rẹ̀ ní kì í ṣe bí raka alákọ̀ọ́kọ́ fa ìntọ́mọ̀ àfi ìdìrọ́kì imam fa ìntọ́mọ̀ tí ẹni yẹn tó bá wá ń lérò wípé òun ó bá imam kọ́bílà rọ́fọ́ ẹ̀wí kí màmú tó gbórí dìde mina sajida ti thaniya níbi ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì orí wípé o fẹ́ rúkú nsìn wọ́n fún mọ́ ọ ráyè rúkú imam ti ti kúrò ìwọ tí èrè rúkú rẹ ṣe imam ti lọ ìforíkanlẹ̀ ọwọ́ àròkú tí n bá sì rúkú yìí náà pẹ̀lú bó ṣe wà ní ìforúkalẹ̀ mo sì lè bá kó tó dìde níbi ìforúkalẹ̀ lẹ́ẹ̀kejì jẹ́gẹ́jì báyìí wọ́n tẹ̀yìn bá sì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan à kẹ́ni yẹn tó ń ti pé mọ́mú ti wà ní sùjúdù yẹn kó rùkú tiẹ̀ yẹn náà wọlé ẹ̀kọ́ kó wà lọ́ọ́ bá ní ní sùjúdù aláyé o ti naam gẹ̀rọ wá bí naam wa in lam yatma tẹ́niyẹn ò bá wá fọkàn balẹ̀ pé òun mọ̀ lè mọ̀ bá ìmáàmù tó bá ní kó mọ̀ rúkú yóò dìde bórí de níbi sùjúdù ẹlẹ́ẹ̀kejì wọn ni tààràtà rọ̀kù wa kéèyàn ò fi rúkú yẹn lẹ̀ o wà tẹ́bi á ìmáàmù kó tètè yà tẹ̀lé màmú kó tètè lọ́ọ́ bá ní sùjúdù yẹn tọ́ba wa kí wọn tán kọ́dọ̀ ọ̀kàtàn fi mawdi'a yóò wá san kàkà padà torí pé rúkú tí ò ṣe yẹn ìrun yẹn ti kánṣu láka yẹn ti kánṣu wà lọ́wọ́ wọ́n ń ṣàlàyé in tó lè fà á tí màmúmù tí ó dáràn lẹ́yìn màmú tí màmú sì ní bá gbé aláyé ò ti ẹ wo bá ń kí ọ̀rọ̀ yẹn bọ́nú ara wọn ẹnu dára ń kí bọ́nú ara wọn tàfà sílùú ẹ pọ̀ gan lórí jẹ́ kúrò àwọn tíra yìí tẹ́ bá lọ wọ àwọn sẹ́rù rẹ̀ ilẹ̀ ó fẹ́ kún nínú àwọn tíra mujalladat tó pọ̀rọ̀ kọ́ńdà ń sọ yẹn àwọn tó kún tó pọ̀ ó sàpamọ́ sí náà ṣùgbọ́n kéèyàn ó mú lódìdí báyìí sọpọ̀ lọ gbogbo àwọn èyí tí bá wọn bọ́ sábẹ́ yẹn èyí ó mọ ẹni tó mọ fọ́múlà ń sà tó bá ti mọ fọ́múlà òun mọ nǹkan tó pọ̀ torí pé nǹkan tó pọ̀ ti kó sábẹ́ fọ́múlà dòrèmí dòdòmí tó o bá ti màtí ní tó kó sábẹ̀ rẹ pọ̀ dòdò kí ló ń jẹ bẹ́ẹ̀ ẹ̀wà dòdò àkà dòdò ẹ̀pà dòdò fìlà tí o bá ti mọ̀ dùn gbogbo tó lè kó sábẹ̀ dòdò òun lọ́mọ síbẹ̀ yóò sì máa wọlé tó bẹ́ẹ̀ nílò àwọn tíra pilẹ̀ báyìí làwọn afáàfin máa ń ṣe àlejò kọ́ ìbílẹ̀ hibs kéèyàn ha sórí bíi fọ́múlà ni téèyàn bá ti saha ani sujud saha ani sujud tí ọmọ ẹdúnkù imam tó bá gbàgbé tí ò forí kalẹ̀ àwùzúhìmà àbí ìdìdì fúnfún ni òjò ráyè forí kalẹ̀ yẹn pọ̀ àwọn náà àṣà àbúntẹ̀ ń tó gbé ni àtàkọ́mẹ́l ìmáàmù ilẹ̀ àti okòrò títí tí màmú tó fi dìde lọ sí rákẹ́lẹ́ kejì sájàdà yóò lọ forí kalẹ̀ tiẹ̀ náà wà á ń tọ́ ma a fi ìdọ̀rọ̀kì imam tó bá ní tàmá pé òun sì lè bá imam kọ́bla akadoro kọ́ kó tó di pé yóò lọ kú sẹ́ǹkẹ́ tìrà sálàyé yẹn ni o ráǹfààní àti bá ìmáàmù láti sùjúdù bóyá ọ̀hún tó gbé rùkú ó ti tó gbé lọ ìmáàmù sì lọ sùjúdù ó ti kó tó di pé wọ́n lọ sùjúdù ìmáàmù ti ó ti dìde ó ti lọ rákà ẹlẹ́kejì wọ́n ní tó o bá sì mọ̀ wípé tó o bá ní kó o rùkú yẹn tó bá ní kó o ṣe sùjúdù yẹn o sì lè bá imam kó tó lọ sí òkú kó o lọ sùjúdù yẹn lọ dá tiẹ̀ sí kó o lọ bá màmá ní kíyàmù dansọn ni yẹ koyi wa in atuma in atuma in tọma fi idiraki imam kọbila akidi ko tó bá tama ko òun lè bá imam síwájú kí imam o tó ruku kó lọ ṣe sùjúdù wa illa tó bá arúgbó kò ní ṣe ṣe o kó fi sùjúdù yẹn kó fi ilẹ̀ o wàtábà alìmáàmà kó tẹ̀lé màmù ní ìnáwó tí màmù wà yẹn wàkọ́dà rak'atan ukhra aidan ó ti máa kó ń ti jẹ́ rákà kan yóò padà san rákà kan yẹn padà wa haythu qada rak'ata fala sujuda alayhi ìgbà tó san rákà yẹn rákà yẹn nìkan náà ni ó san fala sujuda alayhi kò ní í ṣe kankan illa an yakuna shakkan fi ruku'i aw sujud àyàfi tó bá yẹ pé ó ń ṣe iye méjì wípé ah ṣé rúkú lọ́gbọ́n mọ́ mi lọ́wọ́ ni àbí sujud ṣé rúkú lọ́gbọ́n mọ́ ẹnu iye méjì ni yóò fi ṣe sujud ashak sotí iye méjì fi ń ṣe yẹn tó bá mú nǹkan yẹn wá tán òní ó jọ ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn òní ó jọ ṣe sujud wàmọ̀njá àti àkọ́rọ́bùn ẹni tá kéèké tó bá bẹ̀ẹ́ wò lórí ìrìn tí ń kírun lọ́wọ́ akéèké báyọ̀ sí àwọn hayya àbí ejò kọtàlà ha fakọtàlà tó wá pa akéèké yẹn àbí jò yẹn fàlàṣẹ àlàálẹ kò sí láì fi bẹ́ẹ̀ níwọ̀n rẹ̀ ò bàjẹ́ o ṣùgbọ́n o ilà ń yàtọ̀ la fi ń lò ó tí sẹ́yìn bá ti wá pọ̀ akékeré akékeré tó ń pa pa pa tó ń sàn lékiri mọ́lá sí àgbà nínú ìyẹn ti bàjẹ́ ṣùgbọ́n èyí téèyàn lè ṣe ìdí yẹn tẹ́lifíra àwọn bàbá wa ń jọ níbi tí mo mọ dúró síbẹ̀ bí ọ̀pá kan ọmọ wà wà ní tó bí àwọn kan yẹn náà àwọn ọ̀pá táwọn ìmọ̀ mọ̀ máa gbé lọ́wọ́ náà ní tó bí inú kò sọ́pà àṣẹ kankan ní tó bí inú yẹ kò sí nítorí àyẹ̀mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ pé tó lè yọ ó ní tó bí inú gánà kan wá ṣe bí sọ́jà lẹ́yìn mọ́ ọgbọ́pàá lọ́wọ́ <laughs> irọ́ ni irọ́ ni ìbàjẹ́ ìyún náà ló débi kọ́ bá ń ẹ̀yà ẹ lọ gbọ́ pa àṣẹ wa lọ́wọ́ màá mi ọba mo gbé fún ọ̀pá wo kò ní ìtumọ̀ kankan ẹ mọ ẹ kọ́ máa gbé lọ ṣé ìyún ní kí n máa mọ̀ kírun ìbàjẹ́ ìṣe àwọn olóṣèlú kí lorúkọ ọ̀pá táwọn táwọn ní ọ̀sán mẹ́sì táwọn máa gbé káàkiri tí wọ́n bá ti rí wọn lè ṣe kankan ọ̀pá tí máa mú gbé kiri kò ní ìtumọ̀ kankan tọ́wọ́ bá lóun fẹ́ gbà ẹ ní kọ́ máa gbé lọ <laughs> ìwọ máa ṣe kútùbà so ẹ má attach any importance ẹ má attach ẹ mọ́ pa ẹ n lójú ọmọ ìjọ àwọn èèyàn lójú pé ìmáàmù rọ́bà fín ọba ní ká lọ gbọ́ pa àṣẹ wa lọ́wọ́ ìmáàmù wa lè kírun mọ́ kí ni ta ló sọ yìí iṣẹ́ ọ̀pá ni àyùmọ̀ tí ẹ bá rí jò àbá kékeré mọ́lásí kí màmú lè fi kó lè fi pa náà iṣẹ́ rẹ̀ yẹn ìjọkọ̀ ju yẹn náà lọ́wọ́ lọ́wọ́ ilà àyàtúlà fi àyùkú àyàfi tó bá yẹ pé ìgbà tó rédíò yìí tó fẹ́ pa lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn ti wá pọ̀ bó o ṣe ń nà ní kinní ló ń fò òkè lẹ́jọ́ ilé ọ̀nà ìwọ náà ń lákèké ah, lórí ìrìn how you stead bẹ̀rọ̀ kébìlà àbí lérí kó o fẹ́ pàkékè yìí o ti ti kẹ̀yìn sí kíbìlà gan bó o ṣe ń lé ọlọ́dọ̀ ìwọ náà ń lé padà lórí ìrìn wọn ní tọ fa ináhùn yàkùtọ̀ wọn ní wọ ẹni báyìí kó fẹ́ já ìrìn yẹn irun yẹn ti já àbí kẹ́nitọ̀ kó já irun yàtọ̀ sọ̀la ó ti já irun yẹn yẹn o wà máa ń ṣàkà ẹni tó bá ń ṣe iye méjì àlè uwa fi wàtìrí àwọn fi thaniya ti ṣàfùrì bí èèyàn bá ń kí èèyàn ń ṣe iye méjì wípé ṣé wútìr lèèyàn ń kí yìí àbí èèyàn ń kí ẹlẹ́ẹ̀kejì ṣàfùrù ṣe àgbẹ̀ àṣàfùrù wàlúwàtìrì ó ti kí alákọ̀ọ́kọ́ ó fẹ́ kí ẹlẹ́ẹ̀kejì ti ṣàfọ̀ ọ̀wọ́n ṣe méjì pé ah ṣé wítìrì lòun kí ni àbí ẹlẹ́ẹ̀kejì ṣàfọ̀ sọ́tí yé wọ́n ní jàálẹ̀ aláta àníyàtà ṣàfọ̀ yìí kúkú fẹ́ ká fi ṣe ẹlẹ́ẹ̀kejì ti ṣàfọ̀ hmm? wàsájàdà bàdà sàlẹ̀ kó nítorí wọ́n padà ṣe kí ni o yóò padà forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó yóò padà wà á mú wítìrì wá sẹ́mi kó ṣe é ṣe kó ṣe pé mẹ́rin ló dá sí i ó lè jẹ́ pé wítìrì náà ló ń kí tó ń lérò pé báyà ẹlẹ́ẹ̀kejì ti ṣáfù ló ń kí wàhálà ṣùgbọ́n kó bèsì ẹ̀ lórí èyí tó tọ́kalẹ̀ balẹ̀ èyí tọ́kalẹ̀ balẹ̀ lọ́wọ́ ìkejì wí ṣáfù gbogbo sí kí tọ́ba wá kí yẹn tó wá kí wítìrì ẹnu iyèméjì tó ti ṣẹlẹ̀ yẹn wọ́n ní yóò ṣe bàdí fasajada ba'da salam yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí ìgbà sálámà tán nínú táwọn yẹn máa ń ágì òde lórí náà àwọn yẹn máa yọ pé ṣáfì wítìrì kọ wọnú náfìlà àyàn máa ń sọ bẹ́ẹ̀ àwọn yẹn sábà sábà pé ẹni tí kéèyàn bá gbàgbé nínú náfìlà kò ní kéèyàn ò ṣe abẹ́yìn ìgbọ́ kò sí tí àkàn tó sọ kò sí tí àkàn tó sọ̀rọ̀ ó dà gẹ́gẹ́ àwọn tó máa sọ pé èèyàn ò lè fi ẹran tí wọ́n bá tẹ̀ lọ́dà èyàn ò lè fi paléyà tẹ́ ẹ bá sọ yóò strange lójú àwọn ẹ̀dá ẹ ẹ paléyà ó kéde kan afọlábọ́jà sọ ẹ sọ pé kí wọ́n tọ́ka sí tírà kódà kó sọ àwọn adọ̀ yìí àsìmọ́wí ká tọ́ka sí kò sí tó sọ èyí tó ń bẹ́ẹ̀ nu tírà ní pé èyàn lè pa kò sí tírà kan tó là lè pa ẹran ọ̀ya àmì ẹran tí wọ́n tẹ̀ lọ́dà láti fi paléyà àbí láti fi pa tó bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa ń lérò wípé tí sùjúdù sáwí bá ṣẹlẹ̀ nínú náfìlà wípé ṣèbí náfìlà ni la àlàyé yìí ní ìṣẹ̀lẹ̀ àkàdọ̀ lórí ọ̀rọ̀ ṣàfù àti wítìrì sọ́nà ìwọ̀n ọ̀rọ̀ yẹn ṣàfù àti wítìrì so síbẹ̀síbẹ̀ náà wọn káṣí pé a ṣe sùjúdù ba'da salam thumma awtara ẹni yóò ṣẹ̀ṣẹ̀ tún wá ṣe yóò ṣẹ̀ṣẹ̀ wá kí wítìrì rẹ̀ ومن تكلم بين الشفع والوتر ساهيا ẹni tó bá gbà tó kí ṣáfù tán kó tó kí wítìrì wàá sọ̀rọ̀ láàrin láàrin méjèèjì yẹn sàhíyá ní ti gbàgbé fàlàṣẹ àlàlẹ wọn ni kò sí nǹkan kan bẹ kò burú wàyí kánà àmìdá ṣùgbọ́n téèyàn bá máa ma ṣe kúri à wọ́n kọ́ wọ́n kọ́ wàlàṣẹ yìí nàlẹ́ kò lẹ́sẹ̀ kankan o ìgbàgbọ́ ni pé ṣáfù àti wítìrì ọ̀gbọ́dọ̀ pa wọ́n pọ̀ ni ìyẹn gbọ́dọ̀ pa àwọn pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí náà àwọn náà ò lè o ẹ̀rí pé àwọn náà lọ́gbẹ́ kò sí nǹkan kan o èèyàn lè kí ìmú ìṣá èèyàn tán kí èèyàn lẹ́fẹ̀lá méjì kí èèyàn ó sì sọ wútúrú èèyàn kí èèyàn sọ́dọ̀ lójú ọ̀rá ẹ̀ ọ̀rọ̀ eléyìí tá a sọ yìí náà bẹ̀tẹ̀ àwọn náà wọn ò wọ́wọ́ ma torí pé kò sí ẹ̀rí kankan lórí ẹ̀ wallahu alam wal وإن أدرك مع الإمام أقل من ركعة المسبوق من هو المسبوق أبا قاسم أنا نقول المسبوق المسبوق ẹni tí ń bá bọ́ ọmọ lọ́wọ́ tó jọyìn rún ọ̀fẹ́ kí zuhuri sìn ìmáàmù ti kíra kàkà kí o tó jọyìn rún sódìé ẹni yẹn náà ń pè ní kíni o alimasibo terminology fíkìwò ní alimọ̀sibú má lọ tún sí pé ẹni tá a gba wájú ẹ̀ nígbà tá à ń sáré sáábì kún mọ̀sibú kún lórí jẹ́ pípé ọba gbọ́lógà yé jù bẹ́ẹ̀ lọ ọba lọ gbá àwọn akitukutu ló máa tù ó ti ní nǹkan ní alimọ̀sibú fìlfìkì alimọ̀sibú kò lẹ́ńtọ́ jọyìn rún ṣùgbọ́n a ti kí àwọn kankan kó tó wá jọyìn wa lórí ọ̀run wọn ni wàlúmọ̀sibú ẹni tá a pè ní al-masbuq wa in adraka ma'al imam aqalla min rak'ah tó bá ṣe wípé ìgbà tó wá jọ ìrun yẹn in tó bá níbi ìrun yẹn kò tó rákà ìgbà tó bá mọ́mù lápèjúwe àti wà látàáyà àtàyà kan sọbàmù àbí ọbàmù ẹ mi gbọ́ ọbàmù ṣùgbọ́n kò baraka sòyìn àtúmọ̀ kìtà bá sálámà tán yóò dá gbogbo ẹnu yẹn padà náà ṣùgbọ́n yóò gbàlá dá ẹnu jàmá torí kó bá ẹnu yẹn. wọ́n ní walmasbuk wa in adraka ma al-imami aqalla min rak'ah fala yasjudu ma'ahu la qabliyan wala ba'diyan. ìmáàmù ti wá dáràn kọ̀bìlì àbó ti dáràn bàdí wàdí kẹ́niyàn kóhùn kóhùn ọba wọn dára òun ò kulẹ̀ bá olùdíra kàkà ọba wọn ní wọ́n ní ẹ òun ò ní bá wọn san ìtanràn kọ̀bùlì àbí bàjẹ́ bó ló ti fẹ́ ṣe hmm? lákòjú ẹni sọ kání bàjẹ́ kání kọ̀bùlì ni màmú jẹ ẹ́ naam torí pé kọ̀bùlì ìmáàmù ò ní sálámà ìmáàmù ọlọ́ forúkalẹ̀ abẹ́ẹ̀kọ́ yọ lọ forúkalẹ̀ ẹ bá forúkalẹ̀ náà yọ apàdà kó tó yẹ tó wá sálámà fún ṣé òun ó dúró ni kò ní máa forúkalẹ̀ wọn dìgbà tí ìmáàmù ò fi sálámà hmm? alahadi hada fil madhhab nínú madhhab kò ní bá wọn forúkalẹ̀ yẹn yóò dúró ni wọn dùn tí wọn bá ti sálámà wọn dìde yóò máa kírun tí alahadi máa fi madhhab alimaliki li'annahu adraka aqalla min raka wàdí. naam wa in sajada ma'ahu batalat salatu. So, <laughs> lọ́ba lọ bá wọn forí kalẹ̀ ìwọ̀n ẹ̀ ti bàjẹ́ o wẹ́n adraka rak'atan kamila ṣùgbọ́n ẹni tó ti pé odidi rákà kan péré ọ̀sàbà rákà kan aw akthar àbí ju rákà kan lọ sajada ma'ahu al-qabliya ọba wọn forí kalẹ̀ kọ̀bùlì wà á xara bàdí tọ́ba sì ti ti bàdí náà ìwọ náà ó bá ń ṣe bàdí yẹn ṣùgbọ́n ò ní ṣe ń gbà tí wọ́n bá ṣe ọ lọ lára ń gbọ́ ọ bá san lákàtó ọ̀wọ́ náà wà ṣe lẹ́yìn ìgbà yẹn hátà yìí mọ̀ sọ̀lá ta yóò lọ yẹn lára títí tí wọ́n fi ṣe kí o tí ó fi parí irun tiẹ̀ náà fayas jùlọ bá àdá sálámì lẹ́yìn ìgbà tó bá sálámà tán ní wàá forí kalẹ̀ fa ìnsájàdà má àlì ìmáàmì àmídà tó bá lọ forí kalẹ̀ pẹ̀lú imam nígbà tá a fẹ́ san bàdí ṣe é mọ̀ pé bàdí ìgbà tí tí imam imam ti sálámù abẹ́kọ̀ òun tó ní gbèsè lọ́rùn òun ó dìde tiẹ̀ abẹ́kọ̀ ṣùgbọ́n gbà tí wọ́n sálámù gan ọba tó dúró pé imam ti Allahu akbar tó lọ forí kalẹ̀ òun náà bá tó tẹ̀lé wọn kò san èyí tó wà lọ́wọ́ rẹ̀ yẹn lọ́wọ́ kò fà yín sájàdà máa lè imam àmìdá tí èsì kó ṣèèsì tó mọ̀ọ́mọ̀ pé àwọn fẹ́ jọlá ìmáàmù náà tó ní bàtọ́ láti sọ láàtúkù ẹni tó ń ṣe kí ni o ti bàjẹ́ nìyẹn wa nǹkan náà sàáhíyà tó bá yẹ kó ti gbàgbé ó bá sáré pé máàmù tó lọ olùkàlẹ̀ ó náà bá tó tẹ̀lé ìmáàmù ní ti gbàgbé sájàdà ba'da yóò padà tún sàn àwọn nǹkan tí í máa ń ṣẹlẹ̀ tí màmúùm ọ̀ràn mi bẹ tí màmúùm bá wọ́ lọ dáràn ó sì dá tàràn náà lẹ́yìn ìmáàmù láìsà kúlú sahawu sahawu màmúùm yahmiluhu al-imam torí pé alẹ́mí kan máa ń gbé alálẹ̀ tí láàkù wípé sahawu màmúùm yahmiluhu al-imam kì í ṣe gbogbo ẹ̀ o irú ọ̀nà tí òfin jẹ́ gbogbo ẹ̀ làwọn eléyìí tí tí wọ́n sọ fún wa yìí ẹ rí bá a ti ra àwọn nǹkan tá a ra sọ mùjìmọ́là ń àwọn masáìlì pọ̀ ń bẹ gá àwọn masáìlì ṣe kí ni ó pọ̀ ń bẹ èyí tí wọ́n wá sọ yìí mẹ́jọ yọ̀ lẹ́nu wọ́n ti ní àwọn bọ̀wá bí ti gbẹ́sẹ̀ lélẹ́rì mo dẹ̀ sàlàyé fún wa àlùfẹ́kẹ̀ àwọn máa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ká ìwọ tó bá wá jẹ́ olùmọ̀ ìwọ ló wà á tún lọ ṣe báhà fún pé n tán sọ yìí náà bàbá ṣe báyìí báyìí ọ̀wọ́lé ṣùgbọ́n ìmọ̀ ni wọ́n mọ̀ tó fi sọ bẹ́ẹ̀ tó bá lọ tó àwa múlẹ̀ tó jọ wà mọ̀ bọ́bìt pẹ̀lú eléyìí yóò sọ ṣèlú yàtọ̀ fún àfahàn rẹ pé fíkìwù báyìí làbùtù káfíńmá ṣàlàyé ọ̀rọ̀ alámàrí ẹ̀sìn fáwọn mustawa tí wọn ò fi lè ma ntọ́jú ọ̀ràn yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn kí ni wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe èyí tá a wá kàkà lẹ̀ ní ìsìn ìmáàmù ìlú mi kò mọ àwọn àdájọ́ yìí ó sì ń kírun báwọn yìí kì ṣe ìmáàmù mọ́gàlásọ ìmáàmù ìlú kò mọ so tí wàhálà bá wá ṣẹlẹ̀ gbogbo àwọn kátà ń sọ lórí ọ̀run báyìí bóòlù àjẹbẹ́ tán rẹ̀ ṣùgbọ́n dábìlì àti ìmáàmù lẹ́nu òrùn bá bá àná òun ló mú islam wọlé ẹgbà yẹn máa ń kọ́ tẹ́kùn yìí lábẹ́ sọ ni àwọn ìdílé ànábì lọ́yẹ̀ kọ́ máa jẹ́ mọ́ gbogbo ayé ìdúrógbà ànábì náà ló mú islam wá pàápàá jùlọ èyí tí ọlọ́run ọba fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ àwọn ànábì ọlọ́run islam náà mú wá alakin ali islam bi kamali ànábì sallallahu alaihi wasallam ló mú wá so yìí ma ló ẹ̀sìn kí ni wọ́n ní òde ọgbọ́n orí gbẹ̀rẹ̀ fún ọgbọ́n orí gbẹ̀rẹ̀ fún torí pọ́gbọ́n orí mi ń bẹ tó ní dẹ̀lí ìlú nù ṣùgbọ́n ẹgbọ́n orí gbẹ̀rẹ̀ fún kò sí kí ni o kò gbé sọ́hádà wà wasallallahu ala muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallah wa alhamdik shirin la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik mata yaqulu dars نعم الوقت بعد العصر غدا يوم الخميس السلام عليكم ورحمه الله